الحمد لله الذي بنعمته تتم الصالحات والصلاة والسلام على من أرسل وأمر, وأمر بالطاعات نبينا محمد صلى الله عليه وعلى آله وأصحابه والذين تقربوا إلى الله سبحانه وتعالى بالقربات وسلم تسليما كثيرا فيا عباد الله اتقوا الله سبحانه وتعالى وراقبوه سرا وعلنا واذكروه واشكروه كما أمركم به جل من قائل يقول الله سبحانه وتعالى فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون ويقول الله سبحانه وتعالى ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون إخوة الإيمان يجب على المسلم التقي أن يأخذ العبر والدروس من جائحة كورونا ومن هذه الدروس أنه لا يصيبنا إلا ما كتب لنا يقول الله سبحانه وتعالى كل يصيبنا إلا ما كتب الله لنا هو مولانا وعلى الله فليتوكل المؤمنون واعلم عباد الله أن أن النبي صلى الله عليه وسلم قال في حديثه واعلم أن ما أصابك لم يكن ليخطئك وما أخطأك لم يكن ليصيبك ومن هذه الدروس أيها المسلمون أن الله هو كاشف الضر وأنه هو الذي يشفي ومن تلكم الدروس يا عباد الله أن نتوكل عليه وندعوه وأن نعلم أن الحياة بلاء وابتلاء وأن ما نعانيه من كسب أيدينا فيا أيها الحكام أحسنوا إلى رعيتكم واعلموا واعلموا أن الله سبحانه وتعالى سائلكم أما استرعاكم فإن مسؤوليتهم عليكم فاتقوا الله فيهم ما استطعتم فيا أيها الأغنياء مدوا أيدي العطاء إلى الفقراء يزيدكم الله سبحانه وتعالى خيرا أيها الأزواج أحسنوا المعاملة بينكم ويا أيها الأبوان قوموا بتربية أبنائكم تربية إسلامية صالحة وأنتم الأبناء كذلك بروا أبويكم يبركم أبناءكم أيها المسلمون كونوا ربانيين ولا تكونوا رمضانيين وكلوا من طيبات ما رزقكم الله سبحانه وتعالى واعلموا أن رسول الله صلى الله عليه وسلم سن لكم ستا صيام ست من شهر شوال فيا عباد الله قوموا بعبادة الله سبحانه وتعالى على الدوام wa asinu yar'akumullah ọpẹ́ ni fún Ọlọ́run ọba ọba tó ṣe pé pẹ̀lú ìdẹ̀ra rẹ̀ òun náà ni gbogbo ń tó pé òun náà ni fi máa ń pé gbogbo dáadáa fi máa ń pé ìkẹ́ Ọlọ́run àti ìgẹ́ rẹ̀ re máa bá òjíṣẹ́ Ọlọ́run ọba subhanahu wa ta'ala ẹni tí ọlọ́run bá rán níṣẹ́ tó sì pa láṣẹ pé ká máa tẹ̀lé òun wa anabi wa muhammad sallallahu alayhi wa sallam anabi bá wa kí àwọn pẹ̀lú gbogbo dáadáa tí ọlọ́run bá fẹ́ ká fi máa wá àsùnmọ́sọ́dọ̀ òun ọlọ́run bá wa kí àwọn ará ilé àtàn sàábí àti gbogbo olùtẹ̀lé lánàá wọn pẹ̀lú dáadáa tó fi sílẹ̀ fún wa títí tí ó fi dọjọ́ àlùkìyàmà gbogbo àti àjẹ́ ẹrúsìn ọlọ́run ẹ̀já bẹ̀rù ọlọ́run ọba ìlékè ọlá ní kọ̀rọ̀ wa àti ní gbangba wa ká pé gbogbo kọ̀rọ̀ wa àti gbangba wa gbangba ni níwájú ọlọ́run ọba subhanahu wa ta'ala bákan náà ká sì máa sọ ọlọ́run ọba níbi gbogbo tá à ń ṣe báwo ọba ti ẹ̀rí ọlọ́run ọba ìlékè ẹ jẹ́ ká sọ ọlọ́run ọba níbi iṣẹ́ wa pátápátá èyí tó hàn àti èyí tó pamọ́ nù rẹ̀ bákan náà ẹ sì já máa rántí ọlọ́run ọba ìlékè ọlá ìrántí ọlọ́run ọba ṣe pàtàkì ọlọ́run ọba ìlékè ọlá sọ àsọsílẹ̀ ká rántí òun ó sì pa wá láṣẹ rẹ̀ bẹ́ẹ̀ náà ni ká sì máa dúpẹ́ fọlọ́run ọba lórí ìdẹ̀rọ orí tọ́lọ́wọ́n ọba ìlékè ọlá tó ṣe fẹ́mi àtẹnìkọ̀ọ̀kan wa ìdẹ̀ra tọ́lọ́run ṣe fún wa yìí àwa lè máa sì lè má máa oore ńlá ni lọ́dọ̀ ọlọ́run ọba ìlékè ọlá fún wa torí pé ọlọ́run ọba ti mú àwọn tó kúkú kó di pọ́ máa wá tá a kù kó di pọ́ tẹ́ wa kù mélòó mélòó láwọn èèyàn tó ṣe yí pé wọ́n ń gbèrò wípé káwọn bẹ̀rẹ̀ rọmọdọ́n tọ́lọ́ ọba ìlékè olóògbé kọ́ bá wọn láyé àwọn kan lájọ gbà títí tó fi di alẹ́ òní ṣùgbọ́n ní ètò ọlọ́wọ́n ọba ìlékè láwọn ò jí sáyé òní tó ṣe pé ní kan wájì yìí àwọn kan náà sì ń bẹ nínú wa wọ́n jí sáyé ní ilé ìtọ́jú ni wọ́n jí sí àwọn kan ò tiẹ̀ jí sí ilé ìtọ́jú wọ́n ti bọ́ sọ́wọ́ ẹni tí ń gbé níta àtàwọn tí ń gbé nípa ọlọ́wọ́n ọba ìlékè ọlọ́sàánú wa kó ṣèkẹ́ fún wa kó fún wa lálàáfíà kó ní arójú kó ní aráyè ìdẹ̀rù orí ńlá òun náà ni Allah subhanahu wa ta'ala òun náà ló ṣe fún wa ọlọ́run ọba ìlékè ọlọ́pàá wá láti eléyìí nínú al-Qur'an al-Karim Suratul Baqara ọlọ́run ní ẹ máa rántí mi tí ẹ bá sì ti rántí mi lórí gbogbo òṣè tí pátá èmi ọlọ́run ọba ìlékè ọlọ́run rántí yín ọlọ́run ní ẹ sì máa dúpẹ́ fún mi tí ẹ bá ti dúpẹ́ fún wọn ọlọ́run ọba ìlékè ọlá ọmọ dákú ẹ sì máa gbàlẹ́ fún ẹ gbọ́dọ̀ ọlọ́run subhanahu wa ta'ala ọlọ́run ọba ìlékè ọlá tó sọ fún wa lọ Suratul Baqara bákan náà ó nítorí kẹ́lẹ́ bá a pé ó ń kà lòun ọlọ́run ọba ìlékè ọlá fi ṣe ìrọ̀rùn báyìí fún yín tẹ́ ẹ lè gbé òǹkà oṣù Ramadan ní mọ́kàndínlọ́gbọ̀n tẹ́ ẹ bá rọ́ṣù tẹ́ ẹ bá wá rọ́ṣù tẹ́ ẹ gbà kó pé pérépéré tẹ́ ẹ bá ṣe bẹ́ẹ̀ nínú ọpọlọ́wọ́n ọba ìlékiọlá ṣe dáadáa fún yín ni àti nítorí kẹ́ ẹ lè bá máa gbé orúkọ ọlọ́wọ́n ọba ìlékiọlá kẹ́ ẹ lè bá máa gbé tóbi lórí ìmọ̀nà tí ọlọ́wọ́n ọba ìlékiọlá fi mọ̀ yín allahu akbar allahu akbar la ilaha illallah kò sí ẹni tí ìjọsìn si sí lótìtọ́ lódodo àti Allah subhana wa ta'ala náà ọlọ́run ọba ló tóbi jùlọ ọlọ́run ọba ló tóbi jùlọ gbogbo ti jẹmọ́ ọpẹ́ lórí ìdẹ̀ra tọ́lọ́run ọba ìlékẹ́ ọlá ṣe àmọ̀dúpẹ́ fọlọ́run ọba lórí ìdẹ̀ra orin náà o ọlọ́run ọba ìlékẹ́ ọlá ní wọ́lẹ̀ ẹ̀ńlẹ̀kùn tẹ̀sùkúrún kẹsì tún àwọn ẹ̀kọ́ àti àwọn òye nínú àdánwò tí ọlọ́run ọba ìlékè ọlá mú wá tó fi kàn wá tá a mọ̀ sí coronavirus tí ń bẹ nínú àwùjọ lónìí ètò ṣe pé coronavirus yìí ó ti wá sọ gbogbo ọ̀pọ̀lọpọ̀ ilé ìjọsìn àwọn mọ̀sáàjìdù ó ti sọ di nǹkan tó ṣe pé a fi sílẹ̀ táàtì ẹ̀rí ìjọsìn ṣe nínú rẹ̀ mọ́ ọ̀pọ̀lọpọ̀ jùmọ̀rù náà láti fi sílẹ̀ táàrí jímà táàrí kímọ́ lọ́pọ̀lọpọ̀ àwọn ààyè irun jamaati wọn láǹfààní láti kí máa rárá bó ti wùkọ́ ma tó fi wá ń dórí ilé olúwa náà lọ́pọ̀lọpọ̀ tí ì bá ṣe àwọn àsìkò ìgbẹ̀yìn a lọ́pọ̀lọpọ̀ ìṣesí nínú Mákà náà a àwọn tí ń ṣe tọ̀wáàfù níṣe ni wọ́n kọ̀ fún wọn àwọn tí wọ́n ti tún ṣe nísìn a rí pé òǹkà péréte òǹkà kékeré òun náà ni gbogbo ẹni tó ṣe pé ó ti tún fẹ́ ṣe ìjọsìn míì náà láàyè yẹn odi tó ṣe pé wọ́n ṣe ìjọ tiyẹn wọ́n ṣe ní èèwọ̀ wọ́n padà ṣe kí ni wọ́n ṣe léèwọ̀ fún wọn kí ọlọ́run subhanahu wa ta'ala kó ṣe àánú fẹ́mi àtẹnìkọ̀ kan wa ọmọ yẹ ká kẹ́kọ̀ọ́ nú rẹ o ẹ̀kọ́ àkọ́kọ́ tó yẹ ká kọ́ nínú coronavirus ti bẹ nínú àwùjọ òun náà ni wípé dáadáa ju ọlọ́run ọba ìlẹ́kì ọlá ó ti jẹ́ kó yé wa dáadáa wípé mùsíbà kan ò Allah subhanahu wa ta'ala ló ti dé bọ́bá tiẹ̀ lè jẹ́ wípé àtọwọ́fọ̀ ọmọ ẹ̀dẹ́ ènìyàn náà máa ṣùgbọ́n ìmọ̀ ọlọ́run ọba ti gba wájú ètò ọlọ́run ọba ìlẹ́kì ọlá ti gba wájú wípé ẹni yóò tọ́ bá ti àwọn aburú kan àwọn ìjìyà kan bẹ tọ́lọ́run ọba ìlẹ́kì ọlọ́fi jẹ́ ọlọ́run ní zọ̀hárọ̀ alfasádù fìlbárì wàlbáhì bímà kásábàtì àìdùn náà ọlọ́run ní ìbàjẹ́ ó ti gba odò ọgbà orí ilẹ̀ gbẹ́rẹ́kú pẹ̀lú táwọn èèyàn fọwọ́ ara wọn fà ní linudhifahum ba'da alladhi amilu la'allahum yarji'un ọlọ́run náà fìyà àmọ́ tí wọ́n sẹ̀rí padà sọ́dọ̀ ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá adépẹ́nu ẹ̀kọ́ tá a rí kọ́ ni pé ńgbà tó ń débi tẹ́ ń dé yìí kó ń kálukú wa náà sọ́dọ̀ ọlọ́run gbogbo ọ̀nà tá ń gbà ọ̀dá wa náà ká a sin ọlọ́run ọba tá a sì máa tẹ̀lé ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ ọlọ́run ni mùsíbà kan kò ní kàn wá o ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá ní kánẹ́sì sọ bẹ́ẹ̀ fún wa pé mùsíbà kan ò ní ọba i sallallahu alaihi wasallam náà sọ yípe pé lọ́ọ̀mọ́ o ipe ọba ìlẹ́tì bá ní ọkàn kò ní ṣe parẹ́ o ìtọ́lọ̀ ọba sì ni yóò ṣe parẹ́ kò sẹ́nìkan tó lè jẹ́ kí nǹkan yẹn kọ́kàn ọ rárá bó ti bákan náà ká lọ nínú àwọn ètò wa tá a bùkátà nínú ń bẹ nínú àwùjọ òun náà ni pé ká lọ pé òun máa ń wó yàn sàn à ń ìwòsàn tó péye ọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala ló wà nàbí Allah Ibrahim alayhi salatu wa salam nígbà tí ń ka dáadáa ìròyìn iṣẹ́ ọlọ́run ọba ìlú kíọ́lá ó ní wa idha maritu fa huwa yashfin kí n bá sàárẹ̀ kò sẹ́ni tí ó wò mí sàn tó ju Allah subhanahu wa ta'ala lọ. ẹgbẹẹgbẹ̀rún dókítà tí wọ́n mọ iṣẹ́ tí wọ́n yanjú kò lè wòyàn sàn di àrùn yòówù tó bá ti pé ọlọ́run ọba ìlú kíọ́lá bá kọ kalẹ̀ wípé yóò ṣẹlẹ̀ síyàn àbí àti ẹ̀ ń dààmú ara wa ni coronavirus ìbò ti kéré tó kòkòrò kan mọ́ ni tó jẹ́ pé ojú lásán ò lè rí àyàfi pẹ̀lú awò àwọn tí wọ́n jẹ́ orílẹ̀-èdè tí wọ́n láàkà láàfù tí wọ́n sì làmì láàfù nínú àwùjọ pẹ̀lú gbogbo àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú technologies láwùjọ lónìí ẹ̀wọ́ àwò ibẹ̀ lọ́nà ọba ìlékẹ́ láti gbé àdánwò ìdìde wọ́n ń sa àwọn èèyàn lọ́nà bí kéèyàn máa sa ikú lórí títì ni subhanallah a rí i pé eléyìí ọlọ́run fi hàn wọ́n ni pé tó ti gbogbo àwọn agbára tó wọn ọlọ́run ọba fún yín tádẹ́wò bá dé ẹ lágbára kankan o ọlọ́run ọba lọ́ba tí màá wò yàn sá torí pé ọlọ́run wa ma ya'lamu junuda rabbika illa hu kò sẹ́ni tó lè mọ iye ọmọ ogun ọlọ́run àfi ọlọ́run ọba nìkan ṣoṣo wa ma hiya illa dhikra lil bashar kò sì jẹ́ nǹkankan bí kì í ṣe ìrántí gbogbo ẹ̀ńtọ́ bá jẹ́ ẹ̀dá kálọ̀ mà pẹ́ni tí wò yàn sá òun náà ni Allah subhanahu wa ta'ala bákan náà nínú ẹ̀kọ́ inú ẹ̀kọ́ tá a kọ́ ni torí pé ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá ní wa ala Allahi falyatawakkalil mu'minun ọlọ́run ní òun ọlọ́run ọba lọ́tọ́ sí gbogbo olùgbàgbọ́ òdodo sọyẹ kí wọ́n máa gbé ara lé. bákan náà a sì tún wá máa pe ọlọ́run a máa pe ọlọ́run subhanahu wa ta'ala lórí wípé tó bá ṣe wà yìí kò sẹ́ni tí ìgbani tí ìlani àkóhun náà nìkan ṣoṣo fúnra ara rẹ̀ á wà máa pe mùsùlùmí ẹ̀ sọ pé à ṣe bọ́lọ̀ rí mi ṣe bọ́mọ̀ ní ẹ̀ tí kọ́mọ̀ wù kọ́mọ̀ mú ti ń bẹ nínú àdánwò ti ń bẹ lára mi kọ́mọ̀ mú kó rárá o ó pè ọlọ́run ni ọ̀kọ́lá rabbukum ud'uni astajib lakum ẹlẹ́dàá yín ni ẹ pè mí ẹ bá pè mí níṣẹ́ ni màá jẹ́ pé yín á rí pé ọlọ́run subhanahu wa ta'ala òun náà ní ká pé òun àwa náà á máa tẹ́ wa sọ́dọ̀ wa lẹ́ni tá a máa bí ọlọ́run ọba pé kọ́lọ́n kọ́lá wa nínú àdáwò tá a bákan náà òun náà ni coronavirus tí Allah subhanahu wa ta'ala tó fi kàn wá pẹ̀lú iṣẹ́ ọwọ́ oníkálukú wa tó ṣe pé àṣe gbogbo àtàwá jẹ́ mùsùlùmí àwọn ẹ̀kọ́ tá a rí sáà rí kọ́ nínú coronavirus yìí ó ń tọ́ka fẹ́mi àtẹnìkọ̀ọ̀kan wáyé pé ká lọ dúró ti sin pẹ̀lú ọlọ́run ọba ká tún ìgbàgbọ́ wa ṣe pẹ̀lú ọlọ́run ọba ìlékè ọlá ká mójútó àwọn àti ọlọ́run ká jìnà sí gbogbo ọlọ́run ọba ìlékè ọlá òfẹ́ ìgbé àsìkò tí ń tó fún wa báyìí ká tún wá mọ ọlọ́run sí ibi òǹkálukú wa bí a mọ ọlọ́run ọba lọ gbogbo ẹgbogbo eh, gbogbo tẹ́ ẹ jẹ́ aláṣẹ ní àwọn agbègbè kọ̀ọ̀kan tọ́lọ́wọ́n bá ilé láti bu àṣẹ oníkálukú àwa tá ń jẹ́ adarí ìbílẹ̀ àwa tá ń jẹ́ adarí ìpínlẹ̀ àwa tá ń jẹ́ asojú kọ̀ọ̀kan fún àwọn ìletò àwa jẹ́ adarí ayé gbogbo ẹ̀yin tẹ́ ń jẹ́ aláṣẹ yìí o ẹ lórí àwọn tó ti fẹ́ ń darí tó ń kálukú wa táà fi ti àwọn pọ̀pọ̀ títí kan tó ń kálukú wa fi fi káràkátà wa táà fi ti sílẹ̀ lẹ́ni tí ń fẹ́ fi ń dóòlà ẹ̀mí rẹ̀ wípé kọ́nà ó fi làwọn kò níbi gbogbo ti jẹ má burú tòun ti bẹ́ẹ̀ náà tá a bá wo gbogbo àwọn orílẹ̀-èdè tí wọ́n lámìlaka yẹn a rí ìgbìyànjú wọn fáwọn ọmọ ìlú wọn kí làwa wá rí látọ̀dọ̀ tì í báyìí ẹ á mọ̀ ni pé kẹ́ ẹ ṣe tọ́lọ́ ọba ìlékí ọlá kó sábẹ̀ ẹ̀ka bá yín ẹ má gbàgbé àwọn dúkìá yìí kì í sẹ́yìn lẹ́ní dúkìá gbogbo wa ni ó sì wá yẹ kẹ́ ẹ wá ọ̀nà tó rẹwà tó gún régé tẹ́ ẹ fi mójútó wa ní agbègbè yìí a mọ̀ adìẹ yín làágùn o ọlọ́run ọba ìlékí ọlá ni ò tí ì pé kó ṣe kí ni kọ́ bọ́ sí ṣùgbọ́n ẹ rántí ìwọ̀ tí ń bẹ lọ́rùn yín àti àdéhùn tẹ́ gbà lọ́wọ́ àwọn èèyàn nígbà tẹ́ ń dààmú wọn tẹ́ ń fòòró wọn lójúlé sójúlé níletò síletò yìí pé ẹ dìbò fún wa á ṣe dáadáa ẹ dìbò fún wa á ṣe dáadáa corona virus ti wá di sí àwọn ìjọba àtàwọn tí wọ́n ń bẹ nípò tí wọ́n fi ń gba owó lójoojúmọ́ báyìí fa inna lillahi wa inna ilayhi raji'un. àwa tá a jẹ́ pé tọ́nà ọ̀bá ti ọlọ́ọ̀ jẹ́ ní wọ́n wá sí àwa máa nù lé. ìgbádùn tó pọ̀ àwọn arìn lò àmọ́ wa ti wá ní ìsìn àwa rí ìgbádùn kankan ju àwọn ìwọ̀nba tó lọ ń fún wa sáǹtú pẹ̀lú orí rẹ̀ lọ. gbogbo àtàjẹ́rù sin ọlọ́run ẹ jẹ́ ká mọ̀ yìí pé tó àwọn aláṣẹ wa wọ́n ní ìwọ̀ ọkùn ó ti dáadáa sí wa o lórí dáadáa tọ́lọ̀ ọba ìlékè ọlá gbé sí abẹ́ àkóso wọn nínú oore wípé wọ́n ń jẹ́ adarí lé wa lórí wọ́n páyọ̀ ọlọ́wọ́n ọba bọ́lọ̀ ti fún wọn ní agbára mọ́ wọ́n sì lọ́mọ̀ bọ́lọ̀ ọba ìlékè ọlá yóò béèrè lọ́wọ́ oníkálukú gbogbo tọ́lọ̀ ọba ìlékè ọlá ní ọ̀dàjẹ́ báwo ló ṣe dájẹ́ sí ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala yóò béèrè lọ́wọ́ oníkálukú wọn bákan náà gbogbo wa tí a jẹ́ ọlọ́rọ̀ tọ́lọ̀ ọba ìlékè ọlá kẹ́ tó jẹ́ pé bá a ṣe ríra wa ọlọ́run bá ní kẹ́yìn ọmọ amówó owó ẹ mú ọ̀rọ̀ nínú ọ̀rọ̀ ẹ àwọn aláìní ẹ já awọn àwọn aláìní gbogbo àwọn òwe tá a máa pa ẹgbẹ́ bámúbámú mo yó èmi ọmọ pé di ń kọ́ mẹ́rin kọ̀ọ̀kan máa ṣe ìlànà tó dáa nínú ẹ̀sìn àbí báwo ni eré wo ni mùsùlùmí tí ò tí ì jẹ lọ́fẹ́ tí ń jẹ pé ẹ dákun ẹja ara wa àwọn tí wọ́n jẹ́ aláìní láàrin ara wa ìjà ń gbé dáadáa fún wọn bí ẹdákan ẹjẹ anáwó àánú ẹjẹ anáwó rẹ ẹjẹ anáwó dáadáa ẹjẹ àná sí gbogbo àwọn tó ti pé wọn jẹ ẹni tí wọn jẹ aláìrọ́wọ́ họrí bákan náà tí ẹ bá ṣe bẹ́ẹ̀ ọ̀pọ̀ orí tó pọ̀ lọ́lọ́run ọba ìlẹkẹ ọlá òun náà ni yóò máa sàn yín torí pé ànábi sallallahu alaihi wasallam ó jẹ orí wa pé afúnni òkè báyìí òun náà ni máa ń gbé gbogbo adájẹ lọ́kọláya ẹ mọ̀ já ṣe rere sí ara wa ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ìyàwó lọ́gbádùn ọkọ rẹ̀ nínú oṣù rọmọdọ́ọ̀nù yìí tó ti pé ọbọ̀ ọlẹ̀ báyìí subhanallah nígbà tí rọmọdọ́ọ̀nù ń lọ báyìí tí a tún padà síbi dáadáa náà ni àbá tún wá tẹ́ríkò mbẹ́ ẹ dákun àwọn ọkọ ẹjá tẹ̀lé ní sáwọn ìyàwó wa gbogbo èyí tí ẹ jẹ́ ìyàwó náà ẹjá tẹ dáadáa sáwọn ọkọ wa o gbogbo bóníkàlùkù ṣe gbélé tó mójú tọkọ rẹ̀ tó tẹ dáadáa tọkọ rẹ̀ yìí ẹ jẹ́ kí dáadáa yìí ẹ jẹ́ kó máa lọ gbére bẹ́ẹ̀ oníkálukú wa náà òun náà la ní ìwọ̀ lórí ara wa ọlọ́run ọba ìlékè ọlá yóò sì béèrè lọ́wọ́ wa pàápàá jùlọ èyí tẹ́ túnjọ́bìnrin ẹ fáyọ̀ ọlọ́run ọba ìlékè ọlá lára àwọn ọkọ yín ẹ sì máa dúpẹ́ ìdẹ̀rọ oore tọ́lọ́run ọba ìlékè ọlá ní kọ́sọ̀ ọwọ́ wọn bọ́ sọ́dọ̀ yín ní bọ́ bá ṣe mọ tí ọwọ́ epo wọn mọ tọ́sẹ̀ fi hàn ìtọ́ fi gbọ́dún yẹn náà ẹ dákun ẹ yọ́nú sí i kẹ́ ẹ sì dúpẹ́ fún ọlọ́wọ́n ba lórí tó ṣe fún yín bákan náà kẹ́ ẹ dúpẹ́ fáwọn ọkọ yín kẹ́ ẹ sì já jìnnà sékè o nínú sábàbí tí àní sọlọ́n sọ fáwọn obìnrin ó fi pọ̀ nù náà ni ẹ já jìnnà sí èpè àdúrà ní kẹjẹ ká máa ṣe níbo la ṣàdúrà dé tó fi jẹ́ pépè lọ́kàn nù gbèsè ayé wa gbogbo adájẹ́ òbí ẹ dákun ẹ já mójú táwọn ọmọ wa ẹjẹ́ àtọ́ àwọn ọmọ wa ní títọ́ tó wúlò títọ́ tó yááyì títọ́ tó gbádùn ní títọ́ ìsìláàmù tó lálàáfíà tó mọ́yán lórí tí ànábì wa muhammad sallallahu alaihi wasallam wa ọlọ́run ní ẹ̀yin olùgbàgbọ́ òdodo ó anfusakum wa ahlikum nara ọlọ́run ní ẹ̀sọ́ ẹ̀mí ara ní àtàwọn ará lẹ́yìn ẹ̀sọ́ kò níbi iná o iná tó ṣe pé waquduha an-nas wal hijara àwọn èèyàn àti àwọn òkúta ni wọ́n fi máa kó alayha malaikatun giladun shidad àwọn màláìkà tí wọ́n lé tí wọ́n burú òun náà ni wọ́n bẹ lórí nẹ́nà la ya'suna allaha ma amarahum wa yaf'aluna ma yu'marun wọn ò ní sí ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá níbi tí ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá bá pa wọ́n láṣẹ ìtọ́lọ́ba ní kún ó ṣe òun náà ni wọ́n máa ṣe gbogbo atájọ́ ọmọ náà ẹjá bẹ̀rù ọlọ́run subhanahu wa ta'ala ẹjá ṣe dáadáa sáwọn òbí wa àwọn òbí wa wọ́n ná lé wa lórí wọ́n ṣe dáadáa fún wa ẹjẹ́ káwa náà ṣe fáwọn òbí wa tá a ṣe dáadáa fáwọn òbí wa àwa náà rí káwọn ọmọ wa náà ṣe sí o wọ́n ó ṣe dáadáa fún wa in tó ń kálukú bá ọgbà o gẹ́gẹ́ bá ṣe máa ń sọ fún ìgbà bẹ́ẹ̀ ni sàárà ṣe wọ sọ̀rọ̀ ti péjọ́ tí wọn náà bá dàgbà irú àdánwò yẹn ọlọ́wọ́n ọba ìlẹ́kẹ́ láti kàn ó lè fi kàn wọ́n náà tọ́ba wá fi kàn sọmọ pọ́nmọ náà padà wá máa sọ pé sàárà sí òun náà tòrá wọ̀ mọ́bi tí Yorùbá ti rí sàárà kí sàárà kí máa ń dé nàmáyà tẹ́ yóò fi ní rí dáadáa sí tí yóò fi ní ti dáadáa sáwọn tó ti kọ́ yẹ kó ti dáadáa sí. àwọn ọmọ ẹ̀jẹ̀ awúlò ẹ má jẹ́ afọ àwọn òbí wa ẹ jẹ́ dáadáa fún wọn. gbogbo àwọn tá a mùsùlùmí ẹ wá jẹ́ ajẹ́ni tí ọmọ ti lọ́n gbére ẹ má ọjẹ́ pé rọmọdọ́ọ̀nù láàmú sí i ẹjá máa sí lọ́n gbére ẹmọ́jà máa sí Ramadan a rí pé gbogbo iṣẹ́ olóore láti nínú oṣù Ramadan bá ti sẹ́yìn fọ́nà ọba ìlékè ọlá ká lè mọ̀ yí gbọ́ gba ìjọ ti yín wá òun náà ní pẹ́sẹ́ olóore gbọ́dọ̀ máa tẹ̀léra wọn lọ lẹ́yìn ìgbà tá a tún parí Ramadan yìí gbogbo ẹ̀ntọ́ ka alukuran tọ́pọ̀ kọ́ máa ka lọ yanturu gbogbo ẹ̀ntọ́ ti sàárà tọ́pọ̀ kọ́ máa ti lọ yanturu gbogbo ẹ̀ntọ́ gbàwẹ̀ dáadáa kó tún máa gbàwẹ̀ ìtìlẹ́nì àtúlàsá àìsìtìlẹ́nì kọ̀míìsì bákan náà àyàmù ìbíìdì mẹ́tẹ̀ẹ̀ta ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta ọjọ́ kẹtàlá kẹrin lákẹẹ̀dógún nínú gbogbo oṣù ká n'inu gbogbo eléyìí náà ọjọ́ àrọ̀fá ọjọ́ àṣùrọ̀ àwọn àwẹ̀ súnà àwẹ̀ nínú oṣù gbogbo àwọn àwẹ̀ yìí nínú àwọn àwẹ̀ tá a fi máa wá súnmọ́ sọ́dọ̀ Allah subhanahu wa ta'ala ni bákan náà Nabi sallallahu alaihi wasallam ó sàkọsílẹ̀ fún wa nínú oṣù Shawwal oṣù tá a ti kó sínú rẹ̀ tá a wà ní ọjọ́ alákọ̀ọ́kọ́ yìí Nabi ni bá gba oṣù wá ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlọ́ọ̀fi àwẹ̀ gbogbo àwẹ̀ yóò fi sọ jẹni tó fi odidi ọdún gbàwẹ̀ odidi oṣù rọmọdọ́ọ̀nù yẹn yóò máa jẹ́ odidi oṣù mẹ́wàá ọjọ́ kan oṣù kan ọjọ́ mẹ́ta oṣù kan ọjọ́ mẹ́ta oṣù kan odidi oṣù rọmọdọ́ọ̀nù ó rẹpẹsẹ́ǹtì odidi oṣù mẹ́wàá mẹ́fà tá a wá gbà nínú ṣàwárí rẹpẹsẹ́ǹtì oṣù méjì ajẹ́kọ̀ odidi ọdún la gbà àwẹ̀ yẹn ẹ dákun jẹ́ amójútó ẹja mójútó bó láti ẹbí fẹẹ ṣe ti mùsùlùmí tó yẹ pé rọmọdún nìkan ó níyàwó bàbá òun ni ìyàwó ẹ̀gbọ́n òun ni ọgbọ́n ọgbọ́dọ̀ bá ó dànù tó tún bá yẹn ń jẹ lánàá òun náà ni pé àwọn oníbèrè ń béèrè pé ustaz àwọn tí wọ́n máa máa sọ pé lánàá ìyàwó ò ní gbàwé nínú ìlú wa yìí tó láwọn ti wò pé ànẹ́yẹn láti jẹ ọdún ni kí lẹ fi wọ́n tẹ́bí nǹkan lẹ fi kó sínú láti wọlé sínú rẹ̀ ọyẹ kárọ́sùn náà dábàá fi kó tàbí káka òǹkà kó ṣe kí ni kò pé nígbà tá a wá ka pé kí wá lóde ìwọ tó ti bá tó ti bá bọ̀ tó bu wá di mọ́kàndínlẹ́ tó ti gba mọ́kàndínlẹ́ ọwọ́ àkú gérégé rẹ̀ lọ́wọ́ sọ pé ìwọ ti pinnu wípé ìwọ ò ní ṣe kí ni o ní gbà rẹ̀ tọ́ níta sọ fún ọ náà ni pé lọ gba ọjọ́ kan yẹn padà kò sì túbà lọ sọ́dọ̀ Allah subhanahu wa ta'ala torí ẹ̀ṣẹ̀ tó tóbi ló dé ọmọ ọmọ fojú di Ọlọ́run nìyẹn ẹ̀dá kan ẹja sọ́ra kó o níbi ṣíṣe Ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ gbogbo àti ajẹ́ mùsùlùmí ẹ dákun ọjọ́ òní ọjọ́ jíjẹ ni ọjọ́ mímu ni ẹjẹ́ ajẹ́ dáadáa o ẹjẹ́ amú dáadáa mọ́ ti oúnjẹ olóúnjẹ gbé o mọ́ lọ ká ìrùgbọ́ elélùbọ́ mọ́ ti jí mọ́ ti lọ gbé rẹ́ẹ̀dì rẹ́ẹ̀dì bóyá ń ṣe lórí iná lóòpó ti jiná lọ́dọ̀ ọ̀jẹ́ nígbà tó lọ kábọ́ tí ó kù sí lọ́ba á lọ gbé rẹ́ẹ̀sì lórí iná ẹ dákun ẹjẹ́ aṣọ́ra o ẹjẹ́ aṣọ́ra o kápáyé ìpè ẹni tá a ṣàbòsí fún o ó ti sọ fún ọmọ pé rẹ́ẹ̀sì ti délẹ̀ yóò dorí iná báyìí lọ́ba dọ́fẹ́ ṣe ẹ̀mọ̀ pé àìmọye ìgbà ló ń tọ́ ó tuntun gbé sórí náà pé mo sì gbé sórí náà báyìí mo tún sí báyìí tí mo tún fi yọ sí subhanallah táwọn ọmọ bá fi gbé sí èpénú ẹ dákun ẹ má jà á jẹjẹ kú jẹ ẹ dákun ẹ já sọ́ra ọjọ́ mímu lọ́jọ́ tá a wà yìí ẹ dákun ẹ má jà á mú kú mu túrọ́bù tó ti fi ilẹ̀ jẹ́lẹ̀ má padà sí bí ẹ̀ mọ́ ẹ dẹ́mà àbí kí ni wọ́n ń pè tó ti fi ilẹ̀ dákun má padà sí mú ẹ̀ mọ́ ẹ ojú náà tẹ̀gùn nọ́mbà wán tó ń gbé alátàgádá

ẹ jẹ́ ká máa rántí ọlọ́run bá lọ́pọ̀lọpọ̀ torí pé ọlọ́run bá sori tọkọ̀ fún wa gbogbo àwọn tá a jẹ́ fún nǹkan fún nǹkan ẹ dákun ẹ já ti pẹ̀lẹ́ o ẹ láàánú àwọn èèyàn lọ́nà ẹ dákun ẹ má jọ jẹ́ pé awo ọ̀nà wa kan tá a ní ní ọ̀nà òpópónà wa lọ́hùn á rí i pé ah, ọ̀nà lọ́dọ̀ báyìí ọlọ́run lọ fọ́ mi dò ní báyìí jẹ́ gùnmọ́ sí lọ kí n sá o ìyìn tó ọba fojú ara rẹ rí wọn

à ń rọ̀ wá à ń rọ̀ wá à ń rọ̀ wá ẹ jẹ́ ká dúró ti Allah subhanahu wa ta'ala أنبي الله سبحانه وتعالى فلم تسلم إن تنكوا اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين اللهم ثبت عبادك المؤمنين الموحدين اللهم إنا نسألك أن تنجينا من جائحة كورونا اللهم إننا نسألك أن تنجينا من جائحة كورونا اللهم إنا نسألك أن تنجينا من جائحة كورونا اللهم انصر ولاتنا ولاة أمورنا اللهم adim الخير معهم ma'ahum wa waj'al عون العباد في قلوبهم برحمتك يا أرحم الراحمين اللهم اجعلنا اجعل بلادنا سخاء رخاء امنا مطمئنا برحمتك يا أرحم الراحمين اللهم سهل أمرنا اللهم يسر أمرنا اللهم اغفر لنا ذنوبنا اللهم تقبل صلاتنا اللهم تقبل صيامنا اللهم إننا نتضرع اليك اللهم استجب دعاءنا برحمتك يا أرحم الراحمين اللهم اغفر لموتانا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 السلام عليكم ورحمة الله وبركاته